نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد ọbẹ̀ tí a fi máa tẹ̀síwájú ìbánisọ̀rọ̀ wa òun náà ni báàbù máa jẹ́ àfi zẹ́bùkí lè rí ìmọ̀ òun náà ni ìtí ẹ ti sọ nípa ìmọ̀ dúró nípa ìmọ̀ dúran fún nǹkan míì yàtọ̀ sí fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. ẹlẹ́mí lè máa wò ó pé à kí wá ní bẹ́ẹ̀ bí ìmọ̀ dúran tó wá ní ṣe pẹ̀lú ìmọ̀ṣe ọlọ́run ọba lọ́kan ṣoṣo òun náà ni pé azabṣu ìdúrà taari nìyí ìbádẹ́tun minal ibadat ìkan nínú àwọn ìjọsìn òun náà ni ìdúrà òun náà ló jẹ́ bá a ṣe ń kínu tá ń gba àwẹ̀ tá ń lọ hajj tá ń yan zaka tá ń ṣe dáadáa sáwọn òbí wa táwọn eléyìí jẹ́ ìjọsìn bẹ́ẹ̀ náà ni azabso ìtura náà kéèyàn dẹran dùbúlẹ̀ yálà ràfúnmi òun ni àbí màálù àbí àgbò àbá àwọn èèyàn tó kéré nínú àwọn ẹran bí adìẹ abẹ́yẹyẹ náà la fẹ́ pa èyí tá a bá ti fẹ́ pa nínú ẹran tó ń bẹ lókè ni tí máa ń fò lókè àbẹ́yìí tó dá sí pé tọ̀ ní máa ń rìn lórí ilẹ̀ nínú igbó àbẹ́yìí tí máa ń rìn láwùjọ ọmọnìyàn gẹ́gẹ́ bí àgbò àgùntàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti adìyẹ. jama mùsùlùmí àìdùn wọn àfi pẹ̀lú orúkọ ọlọ́run ọba bá àbá dárúkọ ọlọ́run bá sí wọn lára jama eléyìí léyìí nígbà míì ó lè múyàn bọ́lọ̀hún wọ orogún nígbà tá a bá dárúkọ nǹkan míì bóyá ẹni mi ó ń forúkọ nǹkan míì lẹ́yìn ọlọ́run bóyá ẹni ẹni yìí ó dá orúkọ nǹkan míì sí orúkọ èèyàn ní àbórúkọ àlòjọ̀nú òun lẹni yẹn dá sí i láà kó tó lè pa ẹni nìyí ó ti bá ọlọ́run bá wa orogún torí ẹ̀ àkọọ́lẹ̀ yìí ní azabdo lè rẹ̀rẹ̀ lọ wọ́n ní nínú ọ̀nà tí àwọn èèyàn máa ń gbà bọ́lọ́run wá orogún tí èèyàn máa ń ṣe bọ́ sọ́lọ́run òun náà ni kéèyàn dú ẹran ká pa ẹran nínú àwọn ẹran tá a lẹ́tọ̀ọ́ láti pa ká jẹ ká wá pa ká wá má pa ká má pa nítorí Allah ká má pa fún Allah ká pa fún òòṣà àbí ká pa fún àlùjọ̀nù àbí ká pa fún màláyíkà àbí ká pa fún omi àbí ká pa fún òkè eléyìí lè nínú àwọn tí máa fa ìbínú ọlọ́run ọba léni lórí òun náà ni torí ẹ̀ tá a bá dó ẹran tá a bá fẹ́ pẹran ìkómọ la fẹ́ ṣe ni ìyàwó ni àfẹ́sílẹ̀ ni ayẹyẹ kan sí kejì la fẹ́ ṣe ni nǹkan dùnnú kan la fẹ́ ṣe táwa fẹ́ torí ẹ̀ pẹran kódà àwọn tó dá wọn alápatà táwọn náà tó máa ń pẹran tà wọn ò gbọ́dọ̀ mọ́ da orúkọ ọlọ́wọ́n bá sí i lára wọn á da orúkọ ọlọ́wọ́n bá sí i kí wọ́n tó pa á eléyìí ní tó jẹ́ ọ̀ràn yẹn nínú ìsìláàmù rẹ̀. Bẹ́ẹ̀ bá wá dá orúkọ nǹkan míì sí lára. Bí ó dá orúkọ ànábì kan, ṣéwù kan, àbórúkọ àlùjànnú kan, bísímìyá kàmkàmá ìlú, bísímì jàmjàmá jìlù, àbí bísímì kọ̀bùkọ̀bọ́ lílù ló pè sí láà kódà bí ẹ bá ní bísmì muhammadin tó bá dárúkọ ànábìwá muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ̀ míì náà nínú àwọn ànábì ọlọ́run tí ẹ bá ní bísmì masih Isa ibn Maryam bí ẹ bá ní orúkọ jésù tó wá fi pa ẹran jẹ̀mọ́ ó ń tọ̀ ó ti bá ọlọ́run wá orogún torí pé àìdá orúkọ nǹkan kan sí ẹran tá a bá fẹ́ pa nígbà tá a fẹ́ pa àfi orúkọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nìkan. lábẹ́ bẹ́ẹ̀ inú àwọn ìtọ́ka tí sheikh muhammad bin abdul wahab rahimahullahu ta'ala tí wọ́n mú wá fún wa nínú tírà yìí òun náà nínú suratul an'am bá a bá lọ wò ó àyà 162 sixty two àti one sixty three ọlọ́ba allah subhanahu wa ta'ala ń sọ fún anabi wa ó pa anabi ibrahim aleyhi salatu táwọn kan máa ń pè ní abrahamu ọlọ́ni قل إن صلاتي ونسكي ومحياي محياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين ọlọ́run ní wọ Ibrahim alayhi salatu wassalam máa kéde fún gbogbo àwọn tá a rán sí nínú àwọn òbí rẹ nínú àwọn mọ̀lẹ́bí rẹ àwọn aráàlú àṣẹ yìí bọ́lá ṣe pa Muhammad sallá Ibrahim aleyhi salatu wa sallam bẹ́ẹ̀ náà ló pa eh, Muhammad sallallahu alayhi wa sallam láṣẹ yìí náà bẹ́ẹ̀ náà ló po oníkálukú wa náà láṣẹ yìí kí láṣẹ náà ọlọ́run ní kó lọ́mọ kó máa sọ. So, kó ní rẹ̀ lórí ọkàn rẹ̀ kó sì máa sọ lórí ahọ́n rẹ̀. inna salati tó dájúdájú ìrun tí máa kí ọ̀ràn yẹn ni náfìlà ni àdákì ni àkípọ̀ ni pé à ń kí gẹ́gẹ́ bí ìmáàmù ni àbí máa bẹ lẹ́yìn ìmáàmù. alẹ́ ni ọ̀sán ni àárọ̀ ni sókè gbogbo tá a bá tún pè ní irun kò sẹ́ni tá a máa ní lọ́kàn páǹkì irun fún tó ju ọlọ́wọ́n ọba Allah lọ. inna salati gbogbo irun mi pátápátá wà ní oṣù kí àti gbogbo ìdẹ́ran dùbúlẹ̀ mi ẹran tí ń bẹ nínú igbó tí ń bẹ ní àdúgbò pẹ̀lú wa ewúrẹ́ ni màálù ni àgùntàn ni adìyẹ ni àbẹ́yì tó ń bẹ lókè sánmà bí ẹyẹ tá a láǹfààní láti jẹ katapọ́ọ̀tù ni wọ́n ipá ni àbíbọn àbí akọ̀ àbí arò wọ́n ipá ni gbogbo ẹ̀ pátá gbàtúgbà tá a bá pa ẹran tá a fẹ́ jẹ ọlọ́run ọba látòrí rẹ̀ pa orúkọ ọlọ́run lápèsè láà wàmẹ̀mẹ́ tí àti gbogbo ohun tí ó máa ṣẹlẹ̀ sí mi lẹ́yìn ikú mi tí ó máa ṣẹlẹ̀ gbogbo ẹ̀ pátá kò sẹ́yìn olúwa mi allah subhanahu wa ta'ala wa mahyaya wa mahyaya wa mamati bákan náà àti tí ó máa ṣẹlẹ̀ sí mi ní ìṣẹ̀mí ayé mi gbogbo ẹ̀ pátá jẹ̀mọ́ kò sí kankan tí ó kàn wá láyé wa nínú dẹ̀ra nínú dẹ̀kùn nínú ilé kókó kò ṣe yan ọlọ́wọ́n ọba wa o òun láti máa gbára lẹ̀ láti gbàfàfọ́ lọ́hùn nígbà táwọn kan náà bá ń ṣẹlẹ̀ a mọ̀ mọ̀ pé kò sẹ́ni tí ó mú wá àfi Allah ó korò ní ó dùn ní ó gan ni ó le ní ó dùn mọ́ wa ó korò mọ́ wa ní jama kò sẹ́yìn ọlọ́run wọ́n máa máa fi tí ń bá sí láyé náà ní tí ó mọ ṣẹlẹ̀ sí mi náà ọlọ́run ọba náà ni. lillahi rabbil alamin gbogbo ẹ̀ pátá ọlọ́run ló ní kápá lórí ẹ̀ o òun ló lágbára lórí ẹ̀ lẹ́ṣẹ́ rí ìkẹlẹ̀ ọlọ́run ọba yìí ọba tí kò lo ogún ni o kò sẹ́ni tá a gbé sípò rẹ̀ o kò sẹ́ni tá a gbé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò lákẹgbẹ́ kò lálàfíjọ kò lálàfíwé kò ní irú torí ẹ̀ bá a bá fẹ́ kírun ẹ̀mí ìkírun fọ́lọ́run la gbọ́dọ̀ ní àì máa nípa ń kírun fọ́lọ́hún àti kò sí àti kankan bẹ̀ nínú àwọn ànábì ọlọ́run ní àbí nǹkan míì bẹ́ẹ̀ fáńtọ̀ inú yìí ó ọlọ́run àti kinní kan mò ń kí fún bàbá ti ṣe bẹ́ẹ̀ láṣẹ rí kàlàhù kò ṣiṣẹ́ fún wọn nù láṣẹ rí ìkẹlẹ ọlọ́run ní kò sólórogún pẹ̀lú òun ọlọ́run وبذلك أمرت وأنا أول المسلمين تريد لي أنا إبراهيم أنا فأولا شيخوما جاء كفر مسلمي لأسكو تون بيناني محمد صلى الله عليه وسلم هنا في كفر مسلمي بدأت وجه ó ṣeé ṣe kó dá sí ìwọ náà ní kọ́kọ́ mùsùlùmí nínú ìdílé rẹ nínú mọ̀lẹ́bí rẹ̀ àmọ́ èyí tá a fi jẹ́ àkọ́kọ́ òun náà ni ká sọ àwọn ìwò yìí fọ́lọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tí wọ́n pè sọ òun àkọ́kọ́ tó gba ìsìláàmù lé wọn àmọ́ ìsìláàmù ló gbà ìsìláàmù òun ò gbà òun gba ìsìláàmù ìsìláàmù ò sì kí ló dé olówó gba ìsìláàmù òun lè yẹ nǹkan wò olówó gba ìsìláàmù ó ń dájú ìjọsìn rẹ ó ń dájú ẹ̀kọ́ kan ní ìlẹ́yìn ọlọ́run. olóògbà síláàmù bọ́n ṣe ń rí ẹ mọ́síláṣí òun náà ni wọ́n rí ẹ lọ́dọ̀ àwọn olómi àwọn olómi òkun olóògbà bó ṣe ń bẹ́ẹ̀ náà ni tún gbé ọpọ́n afá o tún gbé ilẹ̀ o sì lọ gbà síláàmù o lọ gbà síláàmù o ń bẹ níbi rẹ ìfúnbẹ lápá rẹ bẹ́ẹ̀ àwúrí àgbàlagbà gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí ń bẹ lápá rẹ o sì lọ gbà síláàmù láìsí ìmẹ́lú rẹ bẹ́ẹ̀ tó wá lọ gbà síláàmù ìfún ọba oníṣẹ́ bá rà mọ̀ lórí ìgbà tó bá rà ẹni gba ìsìláàmù tí ìsìláàmù gba olè fòfin ìsìláàmù. àwọn èèyàn gba ìsìláàmù látara orúkọ gbogbo orúkọ arábí àhárà ẹni ìsìláàmù. irú ìyẹn báyìí ló wá pọ̀ láwùjọ ló pọ̀ láyé lẹ́nu. wọ́n ní wọ Ibrahim àti sàrẹ́tù wọ̀nyẹn bẹ́ẹ̀ tó ń tu wọn náà. هو المسلم أمر ṣe iye ohun tó fi máa jẹ́ mùsùlùmí àkọ́kọ́ níta pẹ́ láṣẹ lélẹ́yìí. torí di eléyìí gbogbo ọ̀nà tí yẹn fi ń bọ́lọ̀ wá orogún nìyẹn gbọ́dọ̀ jìnnà sí i. jama mùsùlùmí torí ẹ̀ bá a bá fẹ́ dún ẹran yóò mọ ọbẹ̀ lórí ọkàn wa kọ́lọ̀ la fẹ́ dún fún bẹ́ẹ̀ ni eléyìí náà ń pè ní níyẹtú alimaabud níyẹtú alimaabud kéde tí yẹn máa ń fẹnu sọ orí ọkàn ni máa gbé orí ọkàn ni ìyẹn ni àníyàn ẹni tá a fẹ́ ṣèjọsìn fún ta ló ń tọ̀hún Allah ọlọ́run tó pa wá láṣẹ ìjọsìn tó dá wa tí ó sì san wá lẹ́sàn-án rẹ̀ òun là máa ń torí rẹ̀ jọ́sìn ìrun ni ààwẹ̀ ni zaka ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni tó ti dórí ìdúran torí ẹ̀ nígbà míì a máa wáyé kéèyàn ní lọ́kàn bọ́lọ̀ lòún fẹ́ dúná fún àmúgbàgbé láti ṣe sáńpẹ̀ ní tẹ́símíyà. jama ẹran tó bá dún nìyí ṣé ẹran yẹn nìyí. No, no. ṣé ẹran tẹ́ni yẹn bá dún ṣé ẹran tí ò ní jẹ níta ní jẹ ní eléyìí ọ̀rọ̀ pọ̀ onímọ̀ lórí ẹ̀. oṣù tá a gbọ́dọ̀ mọ̀ lákọ̀ọ́kọ́ ni pé gbogbo ẹnikẹ́ni tí ó bá ran ó gbọ́dọ̀ mọ abẹ lórí ọkàn rẹ̀ wípé kò sẹ́ni tó ń Allah orúkọ ọlọ́run ọba sí ẹran tá a fẹ́ dùn ní àdàrúkọ ọlọ́run ọba sí nígbà bá gbẹ̀bẹ̀lẹ̀ lọ́rùn ká tó gé e ká tó dùn ún léyìí tá a máa dùn kàfi ká tó gún un léyìí tá a máa gún un á da orúkọ ọlọ́run ọba sí la á sọ bismillah lábàá bẹ̀rẹ̀ sí ni máa dùn bismillah bẹ́ẹ̀ bá sọ bismillah. tí ò rántí sọ àmọ́ ń bẹ lọ́kàn rẹ̀ ikú ọlọ́run lòun ń dúró fún àmọ́ kò rántí sọ bẹ́sìmìlá tọ́ ẹni ní kì í ṣe lẹ́sẹ̀ toró gbàgbé ni àmẹ́ran tó pa nìyí láì sọ bẹ́sìmìlá tó ti kó dúró fún ọlọ́run àníyàn ọlọ́run ló ní ní lórí ọkàn rẹ̀ الله سبحانه وتعالى ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه ọlọ́run ní tí wọ́n bá dú tí wọ́n dá orúkọ ọlọ́run bá sí ilá ọlọ́run lọ́yẹ̀ gbọ́dọ̀ jẹ́ anaduwa muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ anaharo dami wasalmasulah alayhi fakulu èyí tí wọ́n bá dá orúkọ ọlọ́run ọba sí nínú ẹran tí ẹ̀túngbà wọn sì du ọ̀pọ̀ ẹ̀jẹ̀ jáde lára rẹ̀ ànábìlẹ̀ lè jẹ́ sallallahu alayhi wa sallam. sólé yìí àwọn ọ̀rọ̀ yìí àwọn ẹ̀rí yìí láti máa rí nínú àwọn onímọ̀ táwọn sọ yìí pé bíyàn bá gbàgbé láti ṣe bismillah ẹran yẹn ti di gífà tó ti pẹ́ nìyẹn ò lẹ́sẹ̀ kò sí jẹmọ́ látara àwọn ẹ̀rí kàmú wáyé a máa rí nínú àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn mímọ̀ táwọn sọ pé tó bá wáyé látara àgbàgbé ẹni orúkàgbé ni wọ́n á ní ẹran iná a sì lè jẹ́ tóró pé ẹni tó dú ẹran ó gbàgbé ṣe bismillahi ni àmọ́ lọ́kàn rẹ̀ wọn ló dúró fún Allah torí ẹ̀ yóò sì máa jókòó lórí ọkàn wa wípé ẹni tá à ń dúró fún òun náà ni ọlọ́run bẹ́ẹ̀ náà nígbà tá a bá sọ bisimilá orúkọ ọlọ́run lápẹ̀sí là. bẹ́ẹ̀ bá ní lọ́kàn òun dúró fún ó wá sọ bisimilá kò sẹ́ran ẹbí ẹran gífà ẹran halali ẹni a ni ní lọ́kàn òun dúró fún nǹkan mi ló ń àmọ́ sọ nígbà tí ó du ẹran yẹn ó wá ní bisimilá ẹni mi ó ti kúrò nínú ìsìláàmù bisimilá ètò sọ kò nítumọ̀ torí pé lọ́kàn rẹ̀ nǹkan mi ló dúró fún àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ó lẹ́yìn tó dá sí pé lọ́kàn rẹ̀ olúwa wa ọlọ́wọ́n ọba ọba tẹ́ta òun ló ní lọ́kàn láti lè dúró fún àmọ́ ńgbà tí ó jọbẹ̀lé ó wá gbàgbé ìsọ bisimilá ẹni ẹ wá dúró ẹni ẹ ní mùsùlùmí ni ṣẹ́ra yẹn tó dùn ní a lè jẹ́ àbá a lè jẹ́ ìyàpẹ̀nu bẹ lórí eléyìí òdì méjì. ẹlẹ́ẹ̀kẹta òun bẹ lọ́kàn rẹ̀ ọlọ́run ló fẹ́ dúró fún lórí ọkàn lórí ọkàn rẹ̀ àmọ́ tí ó sọ bisimilá kò sọ bisimilá. orúkọ nǹkan míì ló dá lẹ́yìn ọlọ́run ó sì ń bẹ lọ́kàn rẹ̀ pọ́lọ́ ló fẹ́ tó wọn fún wa ní bísímì muhammadin mo fẹ́ tó ẹ yìí pẹ̀lú orúkọ muhammad bísímì masihi isa mariam mo fẹ́ tó pẹ̀lú orúkọ isa mariam àmọ́ lọ́kàn rẹ̀ ó pẹ̀ pé ọlọ́run fún ẹni bẹ́ẹ̀ ẹni tí bọ́lọ̀ kò ti bọ́ lọ́wọ́ orogún torí pé àyè dá orúkọ nǹkan míì sí ní tá a bá fẹ́ dú lára àfihàn orúkọ Allah subhanahu wa ta'ala torí ẹ̀ agbọ́dọ̀ gbọ́ yé dáadáa a lẹ́tọ̀ọ́ láti dẹ́nà dùbúlẹ̀ káwá sọ pé bísmì jìn bísmì ah, nàbíyìn bísmì malakin tààrà ilé sọ́bẹ̀ àti bọ́lọ̀ worogun àti pa nǹkan papọ̀ níbi ìjọsìn fọlọ́n eléyìí ni kò tọ́ bó ṣe wulẹ̀ kó mọ̀. ààrẹ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba ní fàṣọ́lì rọ́bì kẹwọn ṣáàr ọlọ́niwọ̀ muhammad sallallahu alayhi wa sallam fàṣọ́lì irun tó máa kí kó máa kí lèrò big fóun ọlọ́wọ́n ọba rẹ̀ adájọ́ gbogbo ohun kan méjì ni ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ni náfìlà ní ọ̀ràn yẹn ní àwa ní máàmù ẹ̀yìn gbogbo ohun kí ọkùnrin ni wá ní ni wá lè lọ ọlọ́nìkan máa fàṣọ́lì ẹ̀rọ bẹ̀k sọ́lì lílà ọlọ́run nìkan là á máa kírun fún torí ẹ̀ àìmọ́ kírun pẹ̀lú àdìsọ́kàn pé à ń kí fún àlùjọ̀mọ́ kan à ń kí fún ṣéwù kan à ń kí fún rọ̀hàníyà kan bí ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ẹni tí bọ́lá wà orogún. wọ́n ń ṣàrò ìtọ́ka gangan òun lélẹ́yìí ọlọ́run bẹ́ẹ̀ náà nira fún mi yín tẹ́ fẹ́ dú tẹ́ fẹ́ gún ọlọ́run ní ẹ̀gbọ́n pẹ̀lú kíni kẹ ẹ̀gbọ́n fún ọlọ́run kẹ ẹ̀gbọ́n fọlọ́run ẹ̀gbọ́n fọlọ́run yẹn òun la àdìsọ́kàn gbàgbé pé bẹ́yẹn bá ní lọ́kàn bẹ́ẹ̀ láti pẹran fún ọlọ́run lórí ọkàn àmọ́ ó wá gbàgbé láti dá orúkọ ọlọ́run bá sí i lára kò sẹ́ni yẹn dẹ lẹ́sẹ̀ àmọ́ lórí ẹran tó dùn ní ìyàpẹ̀lú ń bẹ tá a lè gbé àbá a lè jẹ ọ̀gọ̀rọ̀ onímọ̀ ní sàbùrù ń bẹ ó ṣe jẹ orúkọ ẹni ni ó pàgbé ni bẹẹ ni lábẹ eléyìí ọ̀nà àlì ibùn àbìtọ́ ìgbé rọ́dí yọlọ́hù ànihù kọlu hadafa ni rasulullah sallallahu alayhi wa sallam ali ibn abi talib ibn sallallahu alayhi wa sallam in so fun bi arba'a kalimat wa nabi ba'u so awon kokoro merin mẹ́rin lógún sọ torí ẹ̀ nínú àwọn ọ̀nà tánàlú sallallahu alaihi wasallam mọ́ ń gbà mú ẹ̀kọ́ rọrùn tí sì mọ́ ń gbà mú ẹ̀kọ́ súnmọ́ akẹ́kọ̀ọ́ nìyẹn ọmọ tá a fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ èyí tá a fẹ́ kọ́ tó bá ti níye tó ti nígbà tó ní àsìkò tó lòǹdí wọn èyí jẹ́ kí ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ kó rọ̀ ọ́ lọ́rùn láti kọ àmọ́ tá a fẹ́ kọ́ tí kò lóǹkà èyí tó súnmọ́ náà ni pé kò lè rọ̀ ọ́ láti kọ tá a náà bá sì wò ó ẹ rí i pé gbogbo ètò ẹ̀kọ́ láyé ó lóǹkà ó nígbà ó lásìkò primary school ó nígbà tá a bẹ̀rẹ̀ ó sì nígbà tá a parí rẹ̀ ní primary school wà ń bẹ̀ títí ní Ah, ẹlẹ́mí yóò mọ lọ́kọ yóò mọ ní ìyàwó gẹ́sìn primary school ẹ̀kọ́ yìí padà wúlò mọ́ jama ẹ̀wọ̀n secondary school ọdún mẹ́fà ni ẹ̀wọ̀n university mẹ́rin márùn-ún mẹ́fà lòun náà masters ọdún kan ọdún méjì phd ọdún mẹ́rin níbò míì ọdún mẹ́fà níbò míì ọdún mẹ́jọ gbogbo eléyìí láti lè sún ẹ̀kọ́ mọ́ akẹ́kọ̀ọ́ ni kó lè ran akẹ́kọ̀ọ́ lọ́rùn bẹ́ẹ̀ náà ni nǹkan tá a fẹ́ kọ́ wọn náà eléyìí mọ fún wọn láǹfààní rẹ̀ torí ànábì Muhammad sallallahu alayhi wa sallama a máa lo òǹkà yóò fẹ́ fún wọn ní nǹkan márùn nínú tó pọ̀ a fẹ́ fún wọn ní mẹ́wàá nínú tó pọ̀ a fẹ́ fún wọn ní mẹ́rin nínú tó pọ̀ kẹ́kọ̀ọ́ lè bá lè súnmọ́ wọn kó lè ràn wọ́n lọ́rùn dáadáa. Anábì sallallahu alayhi wa sallama, àbábìnrin la'ana Allahu man dhabaha li ghayri Allah. Àkọ́kọ́ nù nínú mẹ́rin, sábàbí kọ́ Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu. La'ana Allahu man dhabaha li ghayri Allah. Gbogbo ẹnikẹ́ni tí bá ń dá ẹran dùbúlẹ̀ àbọ̀ ẹnikẹ́ni tó fẹ́ pa ẹran ó fẹ́ dú ẹran àmọ́ lórí ọkàn rẹ̀ kò dú fọ́lọ́ ó dú fún nǹkan míì lẹ́yìn ọlọ́run bí àwọn tí wọ́n máa mú ẹran lọ síbi erin ògún lọ síbi òkúta èṣù lọ síbi omi ọlọ́sùn àbẹ́lẹ̀ míì tí ó mú ẹran lọ síbi sàárè bàbá rẹ̀ sàárè àfá rẹ̀ tí ó wà lọ tú níbẹ̀ yóò lọ pa níbẹ̀ jẹ̀mọ́ eléyìí anábẹ́ni gbẹdẹkẹ́ni máa ń ṣe irú eléyìí ọlọ́wọ́ ọgbọ̀ yóò mọ̀ ṣẹ́bilẹ̀ yóò mọ̀ gbé jìnnà kúrò níbi ìkẹ́ rẹ̀ torí ẹ̀ agbọ́dọ̀ jìnnà sí irú nǹkan báwọn jẹ̀mọ́ mùsùlùmí agbọ́dọ̀ jìnnà sí. wàlánà lọ́hùn mọ̀ láàánà wàlídẹ́yìn anábì sallallahu alaihi wasallam ó ní ọlọ́run ọba yóò mọ ṣẹ́gbélé gbogbo ẹnikẹ́ni nínú ọmọ àbọ̀mọ ọmọ àbọ̀mọ ọmọ ọmọ ọmọ tí wọ́n ń gbé bàbá rẹ àbí bàbá bàbá rẹ àbí bàbá bàbá bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ àbí ya ìyá rẹ̀ àbí ya ya ìyá ọmọ tí bá wá ń gbé wọn jẹ̀mọ́ ẹlẹ́mìí máa wò pé ǹjẹ́ àwa rọrùn bẹ́ẹ̀ ká rọmọ kó máa gbé bàbá rẹ̀ ṣépè bí bẹ́ẹ̀ ni àìmọ irú rẹ̀ wọ́n ń gboro, wọn kó ṣàánú wa ni kó ṣe wá lọ́mọ lúwàbí kó ṣàánú wa náà lọ́mọ ọmọ rẹ̀ ọmọ lúwàbí ó ti wọ́n ní ọmọ tí máa ń na òbí àwọn tó ń ṣe ọmọ tó ń gbọ́ bàbá rẹ̀ lójú tó sì ń fọ́yà rẹ̀ létí sọmọ nì tí ò ti ṣẹ́ tí ò ti ṣẹ́bi lé bàbá tí ò ti ṣẹ́bi lé yá irú àwọn ọmọ bẹ́ẹ̀ ìbínú ọlọ́run kò ní ṣaláì má mọ̀ sọ̀kalẹ̀ lé wọn lórí torí ẹ̀ ẹ̀jẹ̀ àjọmọ̀ dáadáa fáwọn òbí wa kájọ ọmọ rẹ fún wọn kò sí tí wọ́n lè ṣe fún wa a gbọ́dọ̀ gbójú wòkè wò wọ́n bẹ́ẹ̀ ni kò sí tí wọ́n lè ṣe fún wa a gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sí wọn ní tó kéré jù nínú ọ̀rọ̀ tó jọrọ àbùkù òun ni kíyàn pò ṣe a gbọ́dọ̀ ṣe ọlọ́run ní wa látàkù láhùmá òfin ọlọ́run ní ẹ gbọ́dọ̀ ṣe pé ẹ gbọ́dọ̀ pò ṣe lé wọn lórí ẹ gbọ́dọ̀ wọ́sẹ̀ ńlẹ̀ fáwọn òbí yín gbà wọn bá yín iṣẹ́ wàlẹ́ àtàkì haruma abadan ẹ sì gbọ́dọ̀ kọ̀ fún wọn ẹ má jáde mọ́ wọn ẹ má kọ̀ fún wọn. ọ̀kú láhùn máa kọ́ lẹ́nu kẹ̀rìmà ọ̀rọ̀ àpọ́nlé ọ̀rọ̀ tútù ni ẹ máa sọ fáwọn òbí yín tí gbogbo ọmọ tí bá ń gbèbè ṣépè tí bá ń kó ìnira bá òbí yóò máa rí ìbínú ọlọ́run ọba. wàláàánà lọ́hùn mẹ́ta àwa mùsùlùmí fẹ́ni ẹlẹ́ẹ̀kẹta ó ní gbogbo ẹnikẹ́ni tí bá máa dáàbò bo ẹni tí ó mú ẹ̀sìn tuntun wọlé àbó mú lànà tuntun wọnú ìsìláàmù òun wá mú nǹkan míì wọbẹ̀ ìwọ wá ń dáàbò bò ó à ìbínú ọlọ́run yóò mọ sọ̀kalẹ̀ lórí ìwọ náà kọ́lọ́ fún ṣàánú wa torí ẹ̀ eléyìí dẹ́kọ̀ fún wa ìsìláàmù ẹ̀sìn tó ti pé a lè fi kún toró ti pé bẹ́ẹ̀ náà lè yọ kúrò toró ti pé ìwọ náà wò dáadáa tá bá ní nǹkan pé ọlọ́run sọ fúnra Qur'an Karim ọlọ́run àlè yọ ọmọ akẹ́wọ́n ṣe lọ́kùn bí ìnàkùn ọlọ́run lẹ́sìn yìí ó ti pé gbogbo tó bá ti pé yìí máa bọ́pá bọ́sẹ̀ kúrò níbi nǹkan méjì kí ni nǹkan náà àfikún àbí toró ti pé ìyìn tá a bá fẹ́ rò bóyá ká fi kún un tó túmọ̀ sí ni pé kò ì tí ì pè tí nǹkan bá ti lè pé àìsí kùn addition ẹlẹ́ẹ̀kejì òun ni yíyọ kúrò subtraction ní tó bá ti pé àìyọ kúrò mẹ́ ìta bá ti yọ kúrò mẹ́jẹ̀ mọ́ kò ì pé láàfin yọ à ń yọ kúrò kó lè ba lè ní kíni kó lè ba lè pé Allahu Akbar tó bá fi lè mú ẹ tó fi ń kún nǹkan ní tó fi ń kún yẹn ní tó gbàgbọ́ ni pé nǹkan yẹn ò tí ì pé àfikún rẹ ní ó jẹ́ kó pé tó bá sì lè mú ẹ tó fi yọ kúrò níbi nǹkan òun yọ kúrò kó lè bá a lè pé ìsìláàmù kan ìsìláàmù ó ti pé kò bùkátà lékún lọ́dọ̀ ẹnìkankan bẹ́ẹ̀ ni kò bùkátà ìyọkúrò ọlọ́run ló bí ibi ìsọfún alukoro hání wàlúkùn sàlámù alámọ̀tòlá al-yawma akmaltu lakum dinakum ọlọ́run ní ẹ̀sìn yín òun ọlọ́run ti pé fún yín ó ti pé yìí complete perfect tó ń tọ̀ nítorí bá ti wá complete ìjẹmọ́ ṣé tó wá bùkátà lékún ni rárá ṣé bùkátà yọ kúrò ni rárá ẹ wo sábà fẹ́ wọn òṣùwọ̀n gààrí lèríkà tán a pè é lèríkà tán wọ́n wá wọ̀n ń dán wọ̀n ó ju lèríkà tán lọ kí láti àfikà mú kúrò ń bẹ̀ kó lè bàa lè pé àbí a mú kúrò ń bẹ́ẹ̀ ni èyí tó lékún ni a mú kúrò kó lè bá a lè pé wọ́n wá wọn dèríkà kò wá fún agolo dèríkà tó pé kò pé kí láwa ti a fi kún kó lè bá a lè pé ní tó bá ti pé kì í dín bẹ́ẹ̀ ni kì í lé tó bá ti dín tá a bá mú kúrò ń bẹ́ẹ̀ ní tá sọ ni pé a ó ti pọ̀ jù a wà mú kúrò kó lè bá a lè pé níta bá wá fi kún níta sọ ní pé ah bá a bá fi kún kò tí ì pé ó dínà la fi ń fi kún méjèèjì kì í ṣòro islam àlìyáwó akimọ́tìlákùn dínàkùn ọlọ́run ló ti pé islam fún wa torí ẹ̀ gbogbo àwọn àdáadáalẹ̀ la gbọ́dọ̀ jìnnà sí kò yẹ lómìn a máa sọrú ẹlòmíì ó máa sọrù a sọrógbó yóò máa sọrògbó àìfi kún ẹ̀sìn àìfi yọ kúrò nínú ẹ̀sìn ẹni máa lẹ microphone náà ló ń gan ẹ̀dá pẹ̀lú ọdún náà kẹrẹ̀ ní oṣù pọ̀ yìí ṣé microphone ìjọsìn fọlọ́m àti microphone àbí ìjọsìn fọlọ́m wá sí láàṣẹ yìí Ok. arúgbọ̀n ká gba tọ́lọ̀ kó sanwó lẹ́gbẹ̀ẹ́ ní ẹ̀sán rẹ̀ ni àtàwọn tá à ń sọ àtàwọn tá à ń gbọ́ ẹ̀dá kùn ẹ̀sán wo ni ó bẹ fún spíkà àti microphone àwọn ò lẹ́sẹ̀ ní ọdún náà ẹ̀hẹ́n tó wá rí bẹ́ẹ̀ wọ́n náà mọ̀ sí ó sì rí wípé kò sí yàtọ̀ láàrin ẹni tó lo máìkì tó fi pèrun àtẹni tó fi ohun lásán pèrun dèédé kan náà ládàá wọn in fact ohun lásán yẹn gangan òun ni tíṣẹ̀rí àfihàn ilẹ̀ gbogbo tá a bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kápẹ̀rún tó di àwa jẹ̀mọ́ tá à ń fẹ́ sí kọ́ ọ ohun lásán ni kìí ṣe microphone nígbà bá dín dàdí náà ń pèrún tó bọ̀ àpò afẹ́lájà ah, àdúgbò yóò pèrún wà gbọ́ atẹ́gùn kan gbé wá ni alákìjà dáadáa ti pèrún atẹ́gùn wa gbé wá ṣé ó ní gbé ó wà torí alákìjà wọn náà ò ní lọ ò ní tọ̀ ó túmọ̀ sí pé àsọ́ọ̀tù tọ̀bí ohun àdámọ́ òun ni tẹ́sìn rọ̀ mọ́ ṣe microphone ṣe speaker. torí ẹ̀ gbogbo tá a bá fi ń pè ní àdáadáalẹ̀ a máa ń jìnnà sí i ni tọ́ bá a bá wá ṣe ẹni tá a bá rí wá ṣe àdáadáalẹ̀ a tún ní máa kún un lọ́wọ́ a ní máa ràn án lọ́wọ́ bẹ́ẹ̀ ni a ní máa kí i lẹ́yìn lórí àdáadáalẹ̀ tí bá ń ṣe a ní máa dáàbò bò lórí rẹ̀ pẹ̀lú owó wa pẹ̀lú dúkìá wa pẹ̀lú tá a ní kápálẹ́ lórí eléyìí ò gbọ́dọ̀ wáyé bẹ́ẹ̀ láàánà lọ́hù wà láàánà lọ́hù mẹ́ni àwọn mùsùlùmí gbogbo ẹnikẹ́ni tó bá ń dáàbò bo aládàádáálẹ̀ ọlọ́run mọ̀ ṣẹ́bi ló ń tàn wọ́n jẹ̀mọ́ àdádáálẹ̀ wá pọ̀ ògbé làfẹ́kà mẹ́ lórí làfẹ́kà ó pọ̀ débi pé kúrò ti pọ̀ abẹ́rẹ́ àdádálẹ̀ ó pọ̀ ju ẹ̀sìn wa lọ torí pé kò kan tánàbí ni a ṣe àfikẹ́ rí àdádálẹ̀ ó kéré jù ẹ mọ̀ rí ọgọ́rùn-ún lórí ẹyọ kọ̀ọ̀kan ni a pèrún Allahu akbar Allahu lébẹ̀ àmọ́ lẹ́ni ẹlẹ́mí tó bá pèrún àpọ̀ni a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ìwọ ló ni àbábàbí ni kọ ẹ̀ á bẹ̀rẹ̀ pé ànábì kí lórúkọ ti ti yẹ tó bá ipá ànábì ni ó bá fọ ẹni tọ ànábì ò bá fọ wa pẹ̀lú ká sọ pé àwùjọ ìdè láì bẹ́sí mẹ́ta gbé máìkì kó pẹ̀lú ni ẹlẹ́ni ò tún bá jẹ̀dẹ́ bíi pé tọ̀ kó tó lè pẹ̀lú yóò tún dà níyàn àwọn ìbílẹ̀ ìbílẹ̀ tó dá ìbílẹ̀ rọ̀jìn bisimilayi rahman rahim na wẹ́ẹ̀tù àníwọ̀dìnà lè sọ láti rí láì tààlà ẹ̀lá ẹ̀dùn ìlọ́wọ́ rẹ̀ pé ètò ìṣèlú tó kọ́ ọ lọ́dọ̀ ni àbóhùn ló fẹ́ kọ́ ànábì jàmá mùsùlùmí méjì ọ̀nà tá a máa ń gbà pé òun náà orí ìrànà náà ti wọ̀ nínú àwọn gbólóhùn tí ò sí ń bẹ̀ tá a fi kún tó yí ìtumọ̀ rẹ̀ padà Allahu akíbá akíbá bó kí ló ń Allahu àwọn ẹlòmíì bá yẹn ní wàá fáàgùn ìlú náà ń pè bá ìlú ẹ̀dá kan sókò sí gbàǹdàlẹ́ wọn Allahu akbar olúwa ọmọ ọlọ́run bá ló tóbi jù ìtumọ̀ rẹ̀ rú àmọ́ Allahu akbar à wọ́n náà mọ̀ ọ́ tún fún rárá rẹ̀. àwa tó wá pè mú tán náà ní kò kárí àrò àrò lámọ́sámọ́sá ọ̀rọ̀ àmọ́jà fúnra o ọ̀pọ̀ náà ti fẹ́ sí báyìí o tó wá bọ́ sọ́ọ̀bù àpá gbogbo níbò míì kódà ìlú ni wọ́n mọ̀ lù láìláha ìlẹ̀lẹ̀ láìláha títí títí tó fi ṣèpọ̀ mọ̀ subhanallah nígbà náà ní tó bá pàdé wa tí máa ń wa pé ṣe ń pèrún ó rí pé ẹlòmíì ò mọ sọńtánàbí ìgbóhùn mọ ẹlòmíì ò mọ fánàbí ìbọn ṣe ń pèrún jere okpukperu eriki mbe awe mbe haji mbe zaka mbe ma aduwa aduwa sise kasa adua ijosini basi ma tewa aduwa gbogbo eni yi melemi basa adua tan yo si mowo re mejeji yo fi boju e yo fi pa oju re apapa gori kiri kara ado apo o tun kiba apo re si ewu ni oju ara àbọ̀wọ̀n ní ìgbàdúrà gbogbo eléyìí àdáadáalẹ̀ ní bó ṣe wọlé kó mọ jàmáà mùsùlùmí tá a bá ti tẹ́wọ́ àdúrà tá a bá ṣàdúrà tán gbọ́wọ́ rẹ kalẹ̀. ìbẹ́ ń bí awẹ́ torí ẹ̀ ẹ̀já jìnnà sí àdáadáalẹ̀ ní gbogbo ọ̀nà ẹni bá ti ń ṣàdáadáalẹ̀ àyẹ̀kùn lọ́wọ́ àyẹ̀ràn lọ́wọ́ lórí àdáadáalẹ̀ tí bá ń ṣe. wàlá anabi sallallahu alayhi wa sallam oníbàkẹ́ náà ọlọ́run ọba yóò mọ ṣẹ́ lé gbogbo ẹnikẹ́ni ghayyara manara al-ardi òun náà ni àwọn nǹkan tí ó jẹ́ àwọn nǹkan àmì lórílẹ̀ tọ́lọ́n gbé kalẹ̀ láwọn nǹkan àdámọ́ a ti mọkùnrin àbí a ti ṣe máa ṣe é bí ṣe máa ń rí àtìmọ́ pépèrè ṣe máa ń rí káwárí èèyàn tó jọkùnrin kó wá fẹ́ yí ìjọkùnrin rẹ̀ padà sí ìjóbìnrin àbófinrin náà tó fẹ́ yí ìjóbìnrin padà sí ìjọkùnrin a máa ṣẹlẹ̀ níbi ìmúra a máa ṣẹlẹ̀ níbi ìsọ̀rọ̀ a níbi ìrìn a níbi ìrísí ìrísí káwóyàn lọ́ọ̀kan báyìí jẹ̀mọ́ ẹ dákun sóbìnrin wá di dá mọ̀mọ́ ni àbọ̀kùnrin di dá mọ̀mọ́ ni ẹlòmíì ẹ mọ òwúrọ̀ kan pé a ah, bàdá kan ló ń bọ̀ yìí máa tó súnmọ́ yín yóò bá di mọ̀mọ́ ẹlòmíì ẹ mọ òun ló kéde pé a ah, ah, mọ̀mọ́ kan rìn nígbà tó bá dọ́dọ̀ yín yìí ó ti di bàbá la hawla wala quwwata illa billah ẹ wọlé ni àwọn ọ̀dọ́ náà wá gbá wọ́n dín náà àwọn obìnrin ní máa dirun ní máa kórun ẹ̀ṣọ́ obìnrin ni bẹ́ẹ̀ ni àmọ́ lẹ́ni nísìn nílẹ̀ yorùbá kódà yóò fẹ́ lè sọ pé láwọn ibòmíì láwùjọ wa nàìjíríà wa àwọn ọkùnrin tó ń dirun tó fẹ́ pọ̀ ju obìnrin lọ tí wọ́n fi ìtọ́pẹ́ yẹtí yẹ́rìn obìnrin ló ní téèyàn lumú obìnrin ni ẹ̀ bá tún rọ́kùnrin náà ń bẹ̀ lòun náà bá tún lu tí ó tún lu mú àbẹ́rẹ́ nìkan bá ọkùnrin tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lóbìnrin obìnrin tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ dọ́kùnrin alẹ́ lè ní ó máa rìn tẹ bá rẹ́yìn ẹ̀ báyìí obìnrin lẹ́ẹ̀pẹ́ nígbò bá yí padà tó dájú kọ yín ló bá dọkùnrin ẹ ọkùnrin tó ń rìn tó ń rè bí ẹ̀dá fún jẹ̀mọ́ kí láà pẹ̀lú eléyìí àbófinrin náà tóun náà rìn bíi sójà táàbọ̀ tó ń kiri gbigbigbigbi bọ̀dá ìrọ́rọ́ ni ah, màmá ni ẹ má bínú. ti dá gbogbo nǹkan dáa wa khalaqa kulla shay' fa qaddarahu taqdira Allah dá gbogbo nǹkan dáa ó sì fi gbogbo nǹkan létò rẹ̀ torí ẹ̀ gbogbo ẹnikẹ́ni al-mutashabbihun al-mutashabbihuna bin nisa' min rijal gbogbo ọkùnrin tí bá ń fi ìṣesí jọ obìnrin ọlọ́run mọ̀ ṣẹ́gilẹ̀ wàlẹ̀ mọ̀tọ́ṣẹ́ bìhá àti gbogbo rìjáàlì nínú mẹ́fà àti gbogbo obìnrin tí bá ń fi ìṣesí jọ ọkùnrin ọlọ́run mọ̀ ṣẹ́gilẹ̀ yàmá eléyìí nínú àṣà wa ńlẹ̀ yorùbá gan àmọ́ àwọn tí máa dirun níjọ̀hún nínú àwọn ọkùnrin àwọn ṣẹ̀ṣẹ̀ àbábá wa àwọn Ṣàngó nìkan náà máa dirun òun náà sì nìyí nígbà tó bá ṣe tí ó bá bọ́ tí ó bọ́ ni ó dirun tí ó bá ṣe òṣà wa ni kò ní dirun adluk ansan mọ́jọ́ tí tí egun lé bàbá rẹ̀ bá ti gun tó fẹ́ ṣe ẹgbẹ́ gbọ̀sàngó àbúfẹ́ bo ògún wọn á dirun ẹ wá wo lẹ́nu lẹ́nu bẹ́ẹ̀ lẹ́ yunifásitì bẹ́ẹ̀ ti gba náà nìyẹn bẹ́ẹ̀ dé mọ́ṣáláṣí náà bẹ́ẹ̀ ti gba náà nù ọ̀pọ̀lọpọ̀ ìdílé bẹ́ẹ̀ ti gba náà nù wọn ni nínú kò mí nínú kò mí. ọkùnrin n'ịgbagwo ẹni ọkùnrin nígbàgbọ́ ẹni subhanallah torí ẹ̀ ọ̀dọ̀wọ́ wa gbogbo àwọn ọkùnrin má múra obìnrin má ṣe ìṣesí obìnrin má dín ohun bí obìnrin má sin ohun bí obìnrin gbogbo ẹni bá ń kọ́ṣe obìnrin nínú ọkùnrin àbí ẹni bá ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ò nìyẹn lára ọ̀nà táwọn ẹ̀mọ́ ń gbà yí àmì ọlọ́run lórílẹ̀ nìyí mọ̀nàrò àrùn àwọn àmì ọlọ́run tọ́lọ̀ ṣe sílẹ̀ òun nìyẹn kódà ibi tó tún lédè ẹlòmíì wọn a tún máa ṣe ẹyin ẹyin ẹyin ojú ẹyin ojú ẹranko contact lens kéékèèké báyìí pẹ̀lẹ́ báyìí ó wà ní ojú olóńgbò ó wà lójú kìnìún ó wà lójú kìnní gbogbo ara ní àwọ̀ ẹyinjú tó dúdú contact lens ni ó wá kéékèèké bẹ́ẹ̀ èyí tó jọ kàlákìnní tó jọ olóńgbò tó jọ irin yóò wá mú yóò wá lẹ̀ mọ́ ẹyin ojú rẹ̀ méjèèjì tó bá wọn báyìí á dàbí olóńgbò bó sì jẹ́ ajá náà ló lẹ̀ náà ni yóò dàbí ajá àwọn èèyàn lò ó ọkùnrin lo obìnrin lo gbogbo eléyìí islam fẹ́ ká jìnà sí lára ìlí àmì ọlọ́run ọba tó fi sáàárín ọmọ nìyẹn ká láàrin wa nìyí lára ìyípadà àwọn eléyìí agbọ́dọ̀ jìnà sí ìwọ mùsùlùmí kò tọ́ fún ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lórúkọ ọkùnrin kì í jórúkọ obìnrin obìnrin kì í jórúkọ ọkùnrin tọ àwọn orúkọ tó bá jẹ́ orúkọ èjì ọ̀yà ọkọ ọkùnrin lè jẹ tóbìnrin lè jẹ kò sáfúrú ń bẹ àmì èyí tó bá ti ń jórúkọ àwọn apè yìí a bọ́dọ̀ sẹ́kínà bọ́dọ̀ sẹ́kínà bọ́dọ̀ sẹ́kínà bò ẹ gbọ́dọ̀ gbé òkè sẹ́kínà làbúrò bọ̀dá tó ń pè wọ́n àbí ẹ̀ta máa rò dénú ìwọ́n náà èmi ní sẹ́kínà sẹ́kínà bò àbí tá a bá ń pe obìnrin ẹ à ń pe obìnrin bọ̀dá Abdullah àwọn sítà Abdullah sítà Abdullah sítà Abdullah sítà Muhammad ta muhammad bò kò lòun náà bá dá wọn dá ah, a máa rò bóyá ó ní àbúrò kan tó ń jẹ́ muhammad tó wọlé yìí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ máa ní kàkún sí i mọ́ ó sì takò òfin ọlọ́run àì máa yí àmì ọlọ́run bá padà lórílẹ̀ olúwa wa ọlọ́run bá wa kò fẹ́ torí ẹ̀ ó dọwọ́ àwa mùsùlùmí ká tẹ̀lé òfin ọlọ́run وعن طارق بن شهاب أن رسول الله صلى الله عليه وسلم قال dakhala janna rajulun fi dhubabin nínú ẹgbà wa nínú musnad al-imam ahmad ibn hanbal bóyá pé adé nínú àwọn onímọ̀ ń bẹ nínú wọn tí wọ́n á ní ọ̀rọ̀ yìí àdéhùn yóò fẹsẹ̀ nílẹ̀ àmọ́ wọ́n á máa fi ẹ̀kọ́ rẹ̀ fi ṣe ìmọ̀ ọ̀rọ̀ inú ẹ̀ wọ́n á fi ṣe ìmọ̀ wọ́n á fi ṣẹ̀kọ́ dakhala al-janna wọn lárakùnrin kan wọ ó di ẹni al-janna fi dhubabin látara ìṣinṣin wàdákàlà náà rọrọ jẹló ń fi ìjọba bí ọkùnrin míì òun náà tara ìṣiṣẹ́ òun náà tara ìwọ náà kọ́ọ̀lù wa kayfa dhalika ya rasulullah wọn ní òṣèlú muhammad sallallahu alaihi wasallam bóòlù ẹjọ́ tá a wá rí bẹ́ẹ̀ tẹ́pẹ́tọ̀ àtara ìṣiṣẹ́ èyí wà janna àtara ìṣiṣẹ́ eléyìí ń jẹ òun wọná wọn ni qala marra rajulan ala qawmi lahum sanamun لا يجاوزه أحد حتى يقرب له شيئا àwọn ọkùnrin méjèèjì ni wọ́n ní wọ́n délùú kan gbọ́n àwọn adélù ni ìlú ni bẹ́ẹ̀ ni ìgbàgbẹ́ kọjá bọ́ sílùú ni àpẹtẹ bá tó fi nǹkan kan rúbọ tẹ bá tó fi nǹkan kan ṣèjọsìn. kọ́ọ̀lù àhàdéhìmá wọ́n sọ fún kọ̀ọ̀kan nínú àwọn arákùnrin méjèèjì ni kọ́rọ̀débẹ̀ ó yá kí lẹ́ẹ̀fì kí lẹ́ẹ̀fì sójú bọ̀ wà níjọ́un àmọ́ níbẹ̀ níjọ́un ó fẹ́ gbà gbígbà kọjá wọ́n á ní òun lè kọjá àfi tó bá tó bọ tí wọ́n ń bọ nínú ìlú yẹn bóyá wọ́n lè kó pẹ̀lú sí ti ìdí nǹkan bá ń bọ ní o àbí ẹ̀kọ́ tútù ló gbé bẹ́ẹ̀ ní o àbóforíbalẹ̀ ní o ó ṣáà ṣe kankan tó fi bọ kinní o irúṣe sí ni olóṣèlè nígbà náà wọ́n wá sọ fún kan nínú wọn pé kọ́rẹ́bẹ̀ kọ́ra lẹ́sẹ̀ ìndíṣẹ́ wọn ní ìyá ìwọ ìwọ alákọ̀ọ́kọ́ ọ̀yá kí ló múlẹ̀ gẹ́gẹ́ bí tó fi bọ òṣà wa olóhùn ò ní kankan olóhùn ò ní kankan kò kọ́rẹ́bẹ̀ ò ní kọ́rẹ́bẹ̀ wọn lọ́wọ́ ju bábẹ̀ ni wọn ní kó dàbẹ̀ pé ò bá tiẹ̀ ní ìtìkan náà rí àá orí màálù orí ràkúnmí òòrà gbò òòrè gbòfe ìṣinṣin ń kọ́ wọ́n ṣáà rẹ̀ ìṣinṣin àbí bẹ́ẹ̀ tó kàn mẹ́sìn nílé ọ̀rẹ́ rẹ̀ kò sì mú kò sì pa lórúkọ òṣà wọn kó gbé sídìí òṣà ọ̀kọ́rọ̀ba bàbá abẹ́ni èyí ò ní ó bá pa ìṣinṣin ó pa sójú ojúbọ kàkálà ọ̀sẹ̀ dé ilá fàdákàlà náà wọn ni ok wọ́n ti firi olè mọ́ lọ́ntì ẹ̀ kò pẹ́ tó kúrò mẹ́ẹ̀ òun ló kú ló bá dẹni iná torí pé ọ̀rọ̀ ìbọ́lọ̀ ń orogún kò ìwà tí ìyàbá tó para fún mi tó dùbọ̀ kódà bó jẹ́ pé tambo ló bẹ nìyẹn pa tambo ló bẹ nìyẹn pa lórúkọ wípé a fi ń ṣẹbọ sọ́lọ́run jẹ̀mọ́ òun tó ti di mùsùlùmí ó ti jẹrẹ bọ lọ́dọ̀ náà wà kọ́ra ní àfàrà wọ́n máa ń sọ fárákùnrin kejì pé kọ́rin tọ̀ àsìkò tẹ̀ náà tó báyìí o èwo ni wọn náà ó fi ṣe ìsúnmọ́ èwo ló kì síwájú báyìí kọ́lá máa kún tó ọkọ́rọ̀ ní àdìsí àdéhùn lọ́ọ̀ ó ní ẹgbọ́ èmi ò ní nǹkan kan tí ń fi ṣe súnmọ́ sí kankan ọlọ́run nìkan ni máa ń sìn allah nìkan ni máa ń sìn yẹn sí nǹkan mi fàdára bó ń kọ́ bẹ lórí wọn sì pa wọn para kan lórí kẹsẹ̀ fàdára kan ìjẹ́ náà jẹ̀mọ́ ó bá náà ẹwà wò kàn máa òde ní àlùjẹ́nà a máa wáyé bẹ̀ dáadáa lọ́pọ̀lọpọ̀ torí ẹ̀ àyè fìtì ju kánú bá a ṣe máa ń wílẹ̀ yorùbá tá má ti ń pè wá sí tọ́nà owó òfẹ́ àfẹ́ náà àánú gbọ́dọ̀ fẹ́ àní kún wọn lọ́wọ́ lórí ẹ̀ àyè fìtì ju kánú padà mo ti ti di gbádùn ah, mi ni o mo ti di mọ́ mi ni o mo ti di ṣéwù mi ni o mo ti di ọ̀rẹ́ mi ni o mo ti di àfáà mi ni o àìṣe ò yọnu sí èyí ni kókó tọ́lọ̀ sọ fún anáàlùkùrọ̀ alìkẹrí sọ́tò lukman rẹwà ìjà àdáka aláàrùn tó ṣe ríkà bí máa ń lẹ́sà lákàbí ilmú fàlá tó tẹ̀ ẹ́ gbùmọ́ bí bàbá àti ìyá rẹ bá ń gbìyànjú pé àà ìbá wà lábí ọ̀ ọba aláyé mi ó wà gbọ́dọ̀ wà lọ́nà tó yá nìṣó níbo lẹ́nu lọ mi níbo lẹ́nu bá mi a lọ bọ alójúbọ ọlọ́run ló gbọ́dọ̀ dá wa lóhùn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni gbogbo tó máa ń pò ẹ̀bù ká fi takótọ́ ọlọ́run ká fi yẹpa sófin ọlọ́run ọlọ́run la gbọ́dọ̀ dá wa lóhùn àmọ́ o wọ́n sọ ìgbóhùnmọ̀ fi dúnni ma'rufa ọlọ́run ṣùgbọ́n o ò ní kún wọn o ò ní tẹ̀ láṣẹ wọn láti lè fi yapa àṣẹ ọlọ́run àmọ́ o mọ̀ sí dáadáa sí wọn o gẹ́gẹ́ bí ọmọ ó fún ẹlẹ́tọ̀ òbí lọ́lọ́ sọ̀rọ̀ torí ẹ̀ eléyìí ni ó jẹ́ ẹ̀kọ́ gidi fún gbogbo mùsùlùmí táàpù mọ̀mọ́ pé bó ṣe wulẹ̀ kó mọ a ní àǹfààní láti pa nǹkan kan pọ̀ níbi ìjọsìn fún wọn náà bẹ́ẹ̀ ni kódà tá a bá ń bẹ lóko tá a fẹ́ dẹran tá à ń pè ní fìyàn dẹ̀gbẹ́ àwọn ẹran kan ń bẹ tá a láǹfààní àti pa tó bá ṣe tọ̀nù tó bá ti yà kúrò nínú ẹranko abidjan ìyẹn ẹranko tí máa ń pa ẹranko ẹgbẹ́ rẹ̀ jẹ àwọn carnivorous animals àwọn eléyìí àtúnjẹ wọn èèwọ̀ ni bí kìnìún àìjẹ àìjẹ kìnìún bẹ́ẹ̀ lè jò àìjẹ àbẹ́ẹ̀nà tí kùránì ní ájìnà sí bí ẹlẹ́dẹ̀ àìjẹ kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ilé tá a pè ní dọ́ńkì àìjẹ àmọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹgbó tá à ń pè ní zebra àmọ́ gẹlẹ́ yìí ó wá lọ sínú igbó gẹ́gẹ́ bí hunter gẹ́gẹ́ bí ọdẹ ó wá rí ẹran tó fẹ́ pa tó fẹ́ pa ehoro àbó fẹ́ pa ẹmọ́ àbẹ́ fẹ́ pa ọ̀kẹ́rẹ́ àbó fẹ́ pa ẹyẹ náà ni ó fẹ́ pa ẹyẹ ẹyẹ awó tí máa ń fò ó fẹ́ pa wọ́n ṣe bisimilá wallahu akbar lọ́kàn rẹ o gbọ́dọ̀ nílẹ̀ pé o fẹ́ pa o fẹ́ pa fọ́lọ̀ o fẹ́ pa torí ọlọ́run kódà bí ẹ bá gbàgbé bisimilá tí ò rántí sọ torí nígbà míì ẹ̀rọ ọmọ ọbẹ̀ tó fẹ́ pa nǹkan gbà mí wọ́n á tó ọ̀nà gbéra wọ́n náà parí ìdádí afánákúnmọ́lá bóyá ni ẹlẹ́sìn lè pẹ́ náà àwọn lè pẹ́ náà àwọn lè pẹ́ náà wọ́n á nípa àwọn àpọ̀ ẹ̀nà ládùúgbò wọn ìmọ̀lúwa débẹ̀ tó wáyé pé ah ọ̀dà ọ̀dà ló dùbúlẹ̀ yìí ah àkúmí náà ní o pa àkúmí náà ní o pa nìyí jẹ̀mọ́ àfi bí eré ló bá bẹ̀rẹ̀ sí ní gbọ̀n ló bá ń làágùn wọ́n fún ẹ lọ́bẹ̀ ìwọ àtọ̀bẹ̀lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní jó láì tó wọ́n lùlù fún ọ gbogbo gbogbo àforékẹ̀ ni pé kó sáàtì ní pé ẹran yẹn ti kú sá. bẹ́ẹ̀ ni ẹlẹ́mìí lójó ẹnìkan ló dún ẹran báwọn ẹran bá dìde ẹran bá sí ọba bẹ̀rẹ̀ sí sálọ gbogbo àdúgbò ẹnìkan dún adìẹ tó kan rẹ wọn kúrúkúrú lẹ́yìn tó ti dún tán gbogbo ẹ̀kọ́ ló lé ìkìyà láti lè pa nǹkan ẹ àwọn obìnrin torí ẹ̀ nínú Islam kì í ṣe wọ̀ kóbìnrin pẹran léyà fúnra rẹ̀ kó pa kó dà dùbúlẹ̀ kó fọ̀bẹ pa kì í ṣe wọ̀ àmọ́ ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin tó lè ṣe bẹ́ẹ̀ ó wọ́n ẹ́ wọ́n tó bá ara yan ayán lásán yóò kí gbé níbẹ̀ ni pé ejò lá lórí obìnrin ni ọ̀lẹ́ àní kó wá pa ègbómi àbí kó wá para gómi ẹ́ ọ̀bẹ ẹlẹ́fun yóò kàn máa ṣèrànràn ni so ẹni tó yẹ pé ìbẹ̀rù bójú ló mú un tó fi gbàgbé tó yẹ kó wí ní tó bá pa nìyí ṣá lè jẹ́ àbá lè jẹ́ eléyìí ni ẹnu òkò lére lẹ́nu bẹ́ẹ̀ ni ọgbọ́n àwọn àfáà gbà pé a lè jẹ́ torí pé lọ́kàn rẹ̀ ó gbà pé ọlọ́run nìkan nìyẹn máa ń dúró fún ọlọ́run nìkan ló sì fẹ́ dún fún àmọ́ lórí ahọ́n rẹ̀ ó gbàgbé láti sọ. torí ẹ̀ eléyìí jẹ́ ọ̀kan kí àwa mùsùlùmí ká gbọ́ ẹ̀sìn ọlọ́run ọba ká gbọ́ yé dáadáa inṣàlá àmọ́ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ kókó tí a fi bára wa sọ̀rọ̀ òun náà ni pé la yudbahu aw ma ja'a fi dhabhi li ghayri Allah àìdú ẹran pẹ̀lú orúkọ kankan pẹ̀lú àdìsọ́kàn kankan àti àdìsọ́kàn pé ká nìkan Allah subhanahu wa ta'ala yálà ẹran kúmọ́ ni ẹran ìyàwó ni ìṣílé ni àbá afẹ́ fi ṣòwò gbogbo ohun tó fà á tá a fi dùn orúkọ ọlọ́ọ̀ta gbọ́dọ̀ kò sí lára wọ́n bá porúkọ anẹ́tìsẹ́nà lára ẹran ni kò ṣe jẹmọ́ o bísmí muhammad rasulullah ló bá dùn ẹran kò ṣe jẹmọ́ bẹ́ẹ̀ ni isa jésù aleyhisalatu wasalam àbúrúkọ bá rẹ̀ ìyá rẹ̀ àbúrúkọ àwọn alálẹ̀ àbórúkọ mọ̀lẹ́bí àgbọ̀dọ̀ dánwò àgbọ̀dọ̀ dánwò tó bá sì wò dáadáa ó rí i pé àwọn olóòṣà tó máa ń dúran òun ìdá orúkọ ọlọ́run bá ti là bẹ́ẹ̀ ni òun ìdá orúkọ ọlọ́run ti là wọ́n pè gèdè wọ́n pè àwọn àlùjọ̀nù wọ́n pè àwọn àwọn ẹ̀dá mi nínú ẹ̀dá ọlọ́run torí ẹ̀ lẹ́sìn rí ọ̀nà ìgbàṣẹ́ bọ̀ wọ́n fi ń ṣẹbọ sọ́lọ̀ ẹlẹ́yìn ìmọ̀ ní a ah, kí ni ẹ̀tọ́ láàrin ẹran léyà àti ẹran tí àwọn oníṣẹ̀ṣe máa ń pa ń bẹ láàrin méjèèjì àkọ́kọ́ ẹran léyà a fi fọlọ́wọ́n ọba ni pípa ẹ̀ níjọ́sìn pípa rẹ̀ nígbà bá ti wá tí èdè mùsùlùmí gan wọn náà bá jẹ gan àwọn náà máa ń testify sí. torí ẹ̀rọ náà bá fi ní lẹ́yìn yàrá nù lọ́ha lòṣù mùhà wà láti máa hù wá ọlọ́run ni ẹgbọ́n o lẹ́yìn nù lọ́ha lòṣù mùhà ẹ̀jẹ̀ ẹran tẹ́ pa àti ẹran ní ọlọ́run ló ń wò nídìí rẹ o òun ò béèrè rẹ lọ́wọ́ wa o wàlá kí yàrá lòṣù tàkùwá mi nkùn tọ́lọ́run bá fẹ́ òun náà ni ìpayọ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run tá a fi pa òun ni pé ìdá orúkọ ọlọ́run bá sí ìpapọ̀ ọlọ́run àmọ́ ẹ̀jẹ̀ rẹ̀ kò wúlò ẹran nǹkan ẹran ẹran gbogbo ẹ̀ ni. aláni kódà tó ìmọ̀ ìwo ìwo ẹran tá a pa ẹran léyà bàbá nídìí ẹ̀ a lè lò níjọ́hun nígbà wọn bá pa ẹran tán nìyí àwọn ọmọ kéékèèké wọn lọ wọn ti pa ẹran wọn aṣa ìwo ẹran wọn fi sí wọn fi gíbọ àwọn náà tó mọ fi jà lẹ́yìn kínní géèmù náà ni ẹ̀sìn wọn sáko spọ́ọ̀tì ni tó túmọ̀ pé tá a bá pa ẹran tán kò sí tí ẹ tí ò wúlò mẹ́ tọ̀ mọ́ wá wà wọ́n ṣẹ̀ṣẹ̀ ó ṣàǹbù wọ́n sọ̀gbọ́n bá pa ẹran jẹ̀mọ́ gbogbo ẹ̀ pátápátá ni wọ́n gbèsè ìdí òṣà àwọn kan nù gbogbo tán pa náà wọ́n pè sí ìdíòṣà àtẹ̀gẹ́ rẹ̀ àtẹ̀ran rẹ̀ àti nǹkan inú ẹran rẹ̀ àti nǹkan ìta inú ẹran rẹ̀ gbogbo ẹ̀ wọ́n pè sí rẹ̀ kò sí ẹ̀bá nínú ìsìlámù iná sì gbé bẹ́ẹ̀ sì ní ìjàmọ́ ta ló ń jẹ́ wọn ló ń jẹ tí ajé ó jẹ èṣù ni ó ṣe àwọn ajá ni ó wà jẹ ajá àti igúnnugún igún máa ń jẹ òkú máa ń jẹ òkú ẹran máa ń jẹ òkú èèyàn vulture ẹyẹ ni máa ń jẹ́ tí o bá sì kankan tó bá táwọn ilé yorùbá jẹ́ bí ó ṣe wà tó jẹ̀rà ń bèrè tó wà náà nù tọ́ àmọ́ àwọn míì nínú wọn nìyí máa bá porí di ẹran tán bóyá ẹ ẹ kí ló dé pé ẹsẹ̀ ẹsẹ̀ wọn á mú orí rẹ̀ nìkan wọn borí ẹ̀ títí òòṣà gbogbo yòókù apá méjèèjì itan méjèèjì nǹkan ní ẹran nǹkan ẹyẹ ẹran nǹkan orí ẹran gbogbo ẹ̀ wọ́n mọ̀ gbélé mi lọ wọ́n lọ jẹ́ lé wọn wọ́n á gbórí síbi òòṣà wọ́n ni à wọ́n á bẹ̀rẹ̀ pé tó ta lẹ́fi pa wọ́n ní torí òòṣà ni àhà torí òòṣà fún o ẹ bá gbó fún òòṣà nìkan ní orí ẹ̀yin wá gbé tán ẹ gbé sáàkì ẹ gbé gbogbo ẹ lọ ẹ máa tara yín gbogbo ẹ nìyí kò sí tó bá jókòó kò bá làákà ìmọ̀ torí ẹran iléyà àá máa jẹ ni túbọ̀ ìgbẹ́ ẹran iléyà kódà kó má jẹ ẹran iléyà nìkan ìgbẹ́ ẹran màálù tẹ pa tẹ̀bá máa jẹ ọlọ́run ni ẹ má jẹ o ẹ̀jẹ̀ rẹ̀ ni ìwọ̀ ẹ̀jẹ̀ ẹran ìwọ̀ ni àdámọ́lùmọ́sọ́ tó ẹ̀jẹ̀ gbùgbù ìwọ̀ ni àmọ́ àwọn ẹ̀jẹ̀ ralẹ̀ralẹ̀ kí kò sí bẹ́ẹ̀ ṣe pẹran tẹ́jọ́ ní máa bẹ láàrẹ̀ ṣùgbọ́n ẹran mi àwọn ẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ kò sọ. ẹ̀gbùn pa ọmọ bẹ́ẹ̀ àrùn yẹn tó lọ́lẹ́ kàkọ́ ẹ̀rọ rẹ̀ sọ̀rọ̀ olùyọ́lọ́ wa ní ìdákùnwà kábíọ̀ ọ̀pá-ìbọ̀ káàkiri ìpínlẹ̀ ìpínlẹ̀ nígbà tó sàn káàkiri ọ̀nà tó rẹ̀ kàmọ́yà tẹ̀lé ọ̀sùn tó yẹ olùwọ́ ní káàkiri wa. ìgbẹ́rẹ̀ yẹ ọ̀rẹ́ mi bẹ́ẹ̀. Pero Ọlọ́run délẹ̀ fún wa ní, ó fara rọ̀ wá ní nǹkan rọrùn ni àrẹ̀rẹ̀ náà ẹyẹ kìíní yẹn sẹ́tàn ẹyẹ nílẹ̀ lárúbáwá orí ẹran wọn jẹ ní lárúbáwá ẹsẹ̀ ẹran wọn jẹ ní lárúbáwá apá ẹran gbogbo ìlú ẹsẹ̀ gbogbo apá orí yẹn gbogbo nǹkan náà ẹran ṣáàkì ẹjọ́ fúnkù tẹ́ẹ̀mọ́ ẹ tẹ́ẹ̀mọ́ torí ẹ̀gbẹ́ wulẹ̀ o àwọn yẹn jẹ́ odidi ara ẹran táwọn jẹ nìyẹn wọ́n sì ṣe débi pé tó bá ń bù báyìí gbà tó ń tọwọ́ bomi ni yóò rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ ní mọ̀jẹ̀mọ̀jẹ̀ tí wọ́n nù àmúrí ẹran ẹsẹ̀ ẹran méjèèjì apẹ́ ẹran méjèèjì àwọn èèjẹ́ ló jẹ́ ní Lárúbáwá àwọn Lárúbáwá èèjẹ́ pé báramu ní o ọlọ́run dẹlẹ̀ fún wọn náà ni ẹ̀ ní Nàìjíríà wa àwọn amọ̀ dorí ẹran kódà orí mọ̀ọ́lù àwọn fi ń ṣèyàwó orí mọ̀ọ́lù mi wọ tuntun two hundred and thousand tó máa gun orí mọ̀lú mi kalẹ̀ ó ju àgbo méjì ní lọ orí mọ̀lú eight hundred wà orí mọ̀lú nìkan tó máa pọ́ǹpù ẹ̀ ó gbé kì kọ́mọ́tì wa sọ ìtàn apá láwùjọ wa yìí ṣùgbọ́n tọ ọlọ́run tún délẹ̀ fáwọn náà àwọn náà ń ṣakọ ìgbẹ́ mọ̀lú ẹ̀gbọ́n àwọn náà kì í jẹ́ ìgbẹ́ inú rẹ̀ ní àwọn èdè níbòmíì àwọn ọmọ ń jẹ̀gbẹ́ mọ̀lú kìí ti ṣe wọ́n ló sọ gbogbo ẹran tọ́lọ̀ bá láàlè jẹ tó jẹ́ ẹran àláàlì ìgbẹ́ rẹ̀ ní ìtọ́ rẹ̀ ní àláàlì náà ni ìbẹ́ mú tọrọ àkún mi ìrabẹ́ mú ni ìtọ́ra kún mi ìwòsàn ni ìtọ́ra kún mi ìwòsàn ni ìtọ́ màálù ìsàbùrú mẹ́ bó bá mú gọ́ọ̀kan tó tó fi sínú gbòdógbò tó tutù ẹ́ ó dàgbà náà ó sì gbé ọtí ó sì ń bẹ̀rẹ̀ sí mú ìsàbùrú mẹ́ ètò èèyàn láyé ilẹ̀ yorùbá lẹ́fi máa ń mọ̀tọ̀ èèyàn nílẹ̀ yorùbá ah ọlọ́run adúpẹ́ o lára àwọn jàǹdí àtọ́wọ́ tá a bá lẹ̀ yorùbá nìyẹn téèyàn bá sìkì wọn ní kó mú ìtọ̀ dájú kó mú ìtọ̀ dájú rẹ̀ wọn ní kó mú lóró bá tó yóò mọ gbọ́dọ̀ sí mọ ó mọ mú náà ó rọjú náà ni àkànjí mọ rántí mọ. ìnira ni àìlera ni kò sí ìwòsàn lẹ́bùn tó wọlé kó wọn kò sí ìwòsàn bẹ́ẹ̀ àmọ́ àwọn ìtọ̀ ẹran tá a rí yẹn nìyí jẹ́mọ́ ìwòsàn bẹ́ẹ̀ ní China wọ́n ní milk the best milk tí wọ́n discover nísìnyí òní milk àyàn àyàn cockroaches milk rẹ̀ wọ́n ló dájú gbogbo milk ẹran yòókù lọ àwọn ti discover rẹ̀ sọ pé kò sí ìdọ́dọ̀ wa nínú yóò wọ̀nà àdéhùn. sọ á sì ráyè àti àyè àǹfààní tó wáyé àǹfààní yóò kúrò ní anyama yóò kúrò ní anyama torí ẹ gbogbo eléyìí lára ẹ̀kọ́ islam òun náà ni èyí abẹ Allah subhanahu wa ta'ala kó ṣàlékún àgbọ́yé àti àlékún mímọ̀ fún wa a máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ó bọ̀ wa sallallahu ala sayyidina muhammadin wa alihi wa sahbihi wa sallama àwọn tí bá ní dákúnmọ̀ ìbéèrè mi báwo ni a ṣe lè gbọ́ àlàyé ìjàmbá ń tọ́ ní ìbáṣẹ àti ìgbà pé ṣe bá ṣe dánilẹ́kọ̀ọ́ fún wa rẹ̀ ẹ bá sọ àwọn narration mi máa fẹ́ àpé alágbájá òkèèrè kan wípé ó ti olóyún ìgbà ìlera àwọn olùdókòwò mọ́lẹ̀. náà ni wọ́n ló fún ajá ní ẹ̀rọ pé ṣé ǹjẹ́ ṣé ẹ̀jẹ̀ ti wà níbẹ̀rẹ̀ ní wọ́n ti kú yẹn ni àti nípa ìgbàdí gbọ́dọ̀ ìlú mi. naam alhamdulilah salatu wa salam ala rasulillah. Ah, Ogun bí táà bá ti ń bá pàdé yálà náà Kùrhánì ni àdúnà Anábì sallallahu alayhi wa sallam ife ẹni báyìí tó jẹ́ ní ire dákàrà ìjẹ́nà ó wà ìjẹ́nà abẹ́ni báyìí tó jẹ́ ní ibi dákàlà náà ó wọná ìtumọ̀ rẹ̀ ó náà ni pé àlẹ́yìn ti bá rògbè má yà fóònù ni yẹn ni pé ẹni nì yóò di ẹni iná yóò di ẹni àlùjẹ́nà ìtumọ̀ rẹ̀ nìyẹn kì í gbé pé ẹni yẹn ti wọ àlùjẹ́nà anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní ó ní ẹnikẹ́ni ẹnikẹ́ni tí ó bá gbára lọ́lọ́run allah subhanahu wa ta'ala irú ẹni bẹ́ẹ̀ dakhala aljanna dakhala aljanna kí ni túmọ̀ ẹ̀ àlọ́ ìwà àmọ́ tá a sọ ni pé yóò wọ aljanna so yóò wọ àlè ètí bá rò lè mọ́ yà kúnnù náà máa ń pèrè nínú bàlágà so kò túmọ̀ sí pàwọn ẹni wọ́n ti wà ní àlùjánnà rárá ẹnì kan ò tí ì sí ẹnì kan ò tí ì sí ní àlùjánnà bẹ́ẹ̀ ni ẹ̀nàbí sallallahu alayhi wa sallam ṣe ní Allaha qad ista'adda lakum fil janna ọlọ́run ti fìpé ẹ̀ka rẹ̀ fún àlùjánnà ma la aynun ra'at nítorí ẹnì kan ò rí rí wala udhunun sami'at nítorí ẹnì ò gbọ́ rí wala fi qalbi nítorí ọkàn ọmọ ènìyàn òrò rí òun náà lọ́wọ́ bá ti fi kí ẹ̀ka rẹ̀ fún ọdún náà so gbogbo tá a bá ń gbọ́ wọ́n sọ pé nípa ìtàn pé ẹnìkan báyìí bí àpẹẹrẹ arábìnrin torí ajá tó ń gbẹ́ngbẹ́ tó pàdé rẹ̀ níbi kànga tó sì tú ìró rẹ̀ tó fi fún un lómi mu àmọ́bìnrin ní náà kọ́ ó wà ìwọ̀ àjẹ́ náà àtàrákùnrin tó ń mú olóńgbò ti tiẹ̀ tó so mọ́lẹ̀ kò fún jíjẹ kò fún mímu kò sì jó jáde lọ wá tí ó jẹ tó fi wá kú arábìnrin yóò wọná sọ̀rọ̀ tí bá rò bùn ẹ̀yìn tó padà jẹ́ ìdájọ́ wọn òun nìyẹn kì í ṣe pé bóyá wọ́n ti wà ìdáná àbí wọ́n ti wọná ó lọ náà. Náà. Náà. نعم ìbéèrè àkọ́kọ́ òun náà ni pé ẹni tí ó ra ẹran léyà ó wá rẹ̀ ló fi ra àmọ́ kò ní kíyà láti dá dùbúlẹ̀ pé òun fẹ́ pa fún rẹ̀ ó wá ní kẹ́nìkan bóun pa ta ni nínú àwọn méjèèjì tí ó gbà ládàá pé èèyàn pa ẹran léyà ẹni tó ra ẹran léyà ni o kìí ṣe alápàtà o ẹni tán pè kó wá pa alápàtà lòun òun lè charge bẹ́ẹ̀ ni kó gbowó iṣẹ́ tó bá bá ti wù ú òun náà lè ṣe nítorí ìtọ́lọ́run àmọ́ kó mọ̀ pé òun ò ní gbaládá ẹni tó pa ẹran léyà ẹni tó pa ẹran léyà òun lẹni tí ó ra ẹran léyà àbẹ́ni tó mú nínú ẹran tó ní kápá lé lórí tó fi jọ́sìn fọ́lọ̀ yálà òun ló wá pa àbó nǹkan ló pa òun ní gbaládá pé yẹn pa ẹran léyà sọ ẹni tí yẹn pé kó bá yẹn pa eléyìí ni olùrànlọ́wọ́ òun nìyẹn torí ẹ̀ irú àwọn yẹn bá ń ná wọ́n lè cháàjì wàá san yé báyìí wàá san yé báyìí bẹ́ẹ̀ bá pa mọ̀lú lẹ́sìn ó kéré jù yóò san seventy thousand tó fáwọn ẹ̀ràn alápàtà torí ẹ̀ seventy ah last year ẹ ẹ mọ̀lú last year hundred ni ah mọ̀lú last year tá a pa hundred thousand ni wọ́n gbà tẹ̀lẹ́bẹ̀ náà sì torí ẹ̀ ó gbé alápàtà ẹ béèrè owó ẹran tẹ́ ẹ fẹ́ pa ẹ má gba ọrùn kò mẹ́ni okun ó mẹ́ni dókun ẹ má gbogbo yẹn ni wọ́n tó bá ń gbà yẹn ni lòyún tí wọ́n fún ọ tí wọ́n yọnu fún ọ wọ́n ló ń fi mọ́jẹ̀mú gbà lọ́wọ́ wọn ó pọ̀ lálẹ́ fìyà náà. bẹ́ẹ̀ni kódà ò gbọ́dọ̀ béèrè ta kò mẹ́ni okun gan ọrùn alápatà ń gan ọrùn òsínlọ́rùn ẹ̀ àbọ̀tún rẹ̀ ta lọ àmọ́tọ̀ wọ́n há ẹran wọ́n há fún wọn náà kò sábúrú mẹ́ àmọ́ kó wá ní májẹ̀mú gẹ́gẹ́ bó ṣe ń bẹ nílà káyọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn alápàtà ìyára mi sọ fún wa pé gbogbo tí ìyàbá ń ṣe pátá ni yóò mọ béèrè ìdájọ́ ìsìláàmù lórí ẹ̀ kì í ṣe àfáà nìkan láàmú ní àwọn àfáà nìkan ṣe kí nínú wọn ti ẹ̀ mẹ́sìn wọn lo ẹ̀sìn alápàtà náà tó péré mùsùlùmí tí ò lò fún ọlọ́run lórí iṣẹ́ rẹ̀ òun náà lo ẹ̀sìn òun náà mẹ̀sìn so owó iṣẹ́ ni kó chájì wọn gbó iṣẹ́ rẹ kó mọ́ ọ lọ wọ́n máa fi pè é pé ẹ̀yin náà gbẹ́ran ti rí àwọn ọmọ ní irun àìrọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ pìtì wàhálà wa wàhálà rẹ̀ yóò gbowó iṣẹ́ ni. àìtorí pé àkíńta páàtì kan nínú páàtì ẹran léyà ẹran òpómọ ẹran ìjọsìn àkíńta irun ẹ̀ àkíńta egungun ẹ̀ àkíńta tó bá dájú pé tọ̀ páàtì kan nínú páàtì rẹ̀ làwọn fi ń ṣe mọ́jẹ̀mú fún ìbáwọn pa àti gbowó àti ránù sókè ẹ̀dá bàbá yẹn pẹ̀ràn mi ìgbowó àmọ́ orí ẹran òun lèmi ó gbà ó ti wà nípò owó náà tó mọ́ ń gbà so owó náà ní kò gbà wọ́n ní kó fi ẹran kó fi rọ́pò rẹ̀ abàdàn gbọ́dọ̀ wáyé kò gbọ́dọ̀ wáyé kódà ẹni tó lé ẹran gangan nìyí ibi tí òun náà bá láìkì nínú ẹran tí wọ́n pa fún yóò yà fún yàn ni padà òkè awọ ẹ̀dá sáwọ ẹ̀mí ìdá níbi ẹ̀wò pamọ́ èyí lè máa san láyéláyé owó ẹran o kápọ̀ ẹran tó rà fúnra rẹ̀ pò pa tí èsì ẹran léyà tí èsì ẹran kó mọ́ tí èsì ẹran jọ́sìn ló wá wù ọ́ ó làwọn alápàtà fi máa tẹ ẹran àwọn alápàtà àwọn èèyàn wọn lè pín ẹ̀ kan torí kan ta gbogbo ẹ̀ kò sáburú bẹ́ẹ̀ àmọ́ ẹran léyà ẹran kú mọ́ ẹni kankan ọ̀tọ̀ kò tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹni yẹn dídè gúnmọ́yán yóò pọ̀ lálẹ́ kìí àmọ́ so ní ṣókí ẹni tó ní ẹran tó sì fà á kalẹ̀ pé kí wọ́n fi gbogbo òun ìjọsìn fọlọ́run òun ló pẹ̀lú alẹ́ ẹran léyà kìí ṣe alápàtà ẹlẹ́ẹ̀kejì ìjà lè pa ìjọsìn méjì papọ̀ kàtà sì gba aládàá méjèèjì lórí iṣẹ́ ìjọsìn kan ó lè wáyé ó sì lè má wáyé àwọn tó ti lè wáyé bí àpẹẹrẹ náfìlà sí náfìlà ó lè lọ bẹ́ẹ̀ èyí tá a fẹ́ ṣe náfìlà ni èyí tá a sì ṣe náfìlà ni káwá pa méjì papọ̀ wọ́n sì ní àwòrán kan náà ẹni tí sì fi ṣàwálẹ̀ rẹ̀ tí ò tí ì pé wákẹ́yọ̀ kan tó lè gbàjọ monday pẹ̀lá nìyẹn pé kó gbalada àwẹ̀ mọ́ndé náà ó lè ṣe bẹ́ẹ̀ yóò sì gbalada méjèèjì ó lè lọ bá wọn. àpẹẹrẹ mi tó bá jẹ́ ọ̀ràn yàn sí ọ̀ràn yàn náà òun náà nìyí òun náà lè lọ ó lè lọ bí àpẹẹrẹ òun ni ẹni tí tí o ti ṣe tọwáfù ìfádọ̀ tọwáfù hajj gangan kèé tọ̀ kò sì lè kúrò mọ́kà àfi kó ṣe tọ́wáfòlì wàdà tọ́wáfòlì dágbére àárò wa lé dáadáa àárò ò lé láti lè ṣe ìfádọ̀ kó tún wá tún ṣe tọ́wáfòlì wàdà àwọn alásìkò ti tó ọlálẹ́ padà sí nàìjíríà o tọ́wáfòlì ìfádọ̀ rẹ̀ kó ṣe pẹ̀lá níyàn pé tọ́wáfòlì ìfádà nǹkan ó ń rẹ̀ ó lè lọ báwọn. wàdà òun ló wàá gbé sọ́kàn tí ó fi ṣe ara o ìfádọ̀ rúkúnù wadaa, wájúbù so rúkúnù di wájúbù lọ yóò gbélé ìsókè rẹ̀ ni àpẹẹrẹ mi onáàrin ìwé jánábà àti ìwé júmọ́à ìwé júmọ́à ọ̀ràn yẹn ìwé jánábà ọ̀ràn àmọ́ kankan wọn náà dúra wọn lọ ìwé jánábà àá la fi gbé ìwé júmọ́à ìdọ̀tí láti mú kúrò lára tó ti pín wọ́n jẹ́ ọ̀ràn yẹn wọ́n jura wọn lọ so a lánìyàn gúúsùlù jànáàbà ni a wà wẹ̀ ẹjọ́ jimá pẹ̀lá níyàn tó tọ̀ ó tún máa wà fún wẹ̀ jimá náà ní ìbàlùbọ̀ bẹ́ẹ̀ àmọ́ àwọn míì nínú àwọn ìjọsìn kò lè lọ́ba nínú àwọn ìjọsìn tó jẹ́ ìjọsìn alimọ̀sẹ̀kílà tí wọ́n dájú fún àwọn alimọ̀kọ́yíyá dá wọ́n ní àlà ó sì kí lórí ok ọjọ́ mọ́tò láti mọ́ tásírì ọwọ́ apá ojú ìwà kọ̀ máa sírì láti fi dákà mẹ́rin láyéláyé ọ̀tọ̀ lọ́rìn o títí ọ̀tọ̀ ni wọ́n rìn zúrì dádúró ásírì dádúró so o ní fi zúrì bọnú ásírì abẹ́ni tí kò tí kò gba àwẹ̀ ọmọdáni ọdún yìí ọdún tá a yíra gbà lọ́yìn kò kò gbá èyí tó wá ń bọ̀ lọ́hùn wáyé tọ̀ òun wà fẹ́ ọmọdáni ọdún yìí yóò kù sínú ọmọdáni rárá eléyìí náà nìyí kò lè lọ báwọn bó ṣe wọlé kó náà. tó bá ní àwíjàre tí òfin gbà á ní àsìkò rẹ̀ bẹ́ẹ̀ ni bóyá ó fi àsìkò ṣíṣù ṣàwárì ó fi san Ramadan àbí ó ní àìlera tó mú tí òfin gbà so ó láǹfààní láti gbà àmẹ́ni tí kò sí nǹkan kan ju pé tọ́ kò tí ì fẹ́ gbà lọ ṣàwálì wa lọ ẹni ni kò lè gbà o kò lè gbà tába ti túlẹ̀ bá ní yóò mọ̀ túmọ̀ sí pé títù kò jẹ́ ṣàwálì mọ́nù títù pẹ̀lú bá rọni lọ́rùn nìyẹn abẹ́jọ́ pẹ̀tọ̀ òun nìyí ó ní àwẹ̀ bí ọ̀sẹ̀ mẹ́ta àbọ̀sẹ̀ kan tó jẹ́ ní Ramadan eléyìí ló wá ń san déédéé díẹ̀ tí ṣàwálì fi lọ tọ̀ irú ẹni yẹn tó bá san tán lẹ́yìn oṣù tó tẹ̀lé ṣàwálì nílò kọ́ádà ó lè gba títí ṣàwálì níbẹ̀ òun lárúgà rẹ̀ àbáwọ̀ ní ẹgbẹ́ òkùnkùn náà kò sí ọ́ o kàn bá náà ni ó bá ní omi ìgbàdà rẹ̀ máa gbà ní nílò kọ́ádà ara o lè gbà nílò kọ́ádà ṣàwálì ni wọ́n kò títí ṣàwálì òun ni ọlọ́wọ̀ àlẹ́ وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته